pétérù kínní orí karùnún. nítorí náà mo bẹ̀ àwọn àgbà láàrin yín alàgbà ni èmi náà àti ẹlẹ́rìí ìyà kristi wọ́n sì ní ìpín nínú ògo tí ó farahàn mo bẹ̀ yín pé kí ẹ ṣe ìtọ́jú ìjọ ọlọ́run tí ẹ wà nínú rẹ̀ ẹ máa ṣe iṣẹ́ yín bí alábòjútó kì í ṣe àfipáṣe ṣùgbọ́n tinútinú bí Ọlọ́run ti fẹ́ ẹ má ṣe é nítorí ohun tí ẹ ó rí gbà níbẹ̀ ṣùgbọ́n kí ẹ ṣe é pẹ̀lú ìtara àtọkànwá ẹ má ṣe é bí ẹni tí ó fẹ́ jẹ aláṣẹ lórí àwọn tí ó wà lábẹ́ yín ṣùgbọ́n ẹ ṣe é bí àpẹẹrẹ fún ìjọ nígbà tí olú olùṣọ́ àgùntàn bá dé ẹ ó gba dé ògo tí kìí ṣá bákan náà ẹ̀yin ọ̀dọ́ ẹ máa tẹríba fún àwọn àgbà gbogbo yín ẹ gbé ọkàn ìrẹ̀lẹ̀ wọ̀ bí ẹ ti ń bá ara yín lò nítorí. ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n a máa fi ojú rere wo àwọn onírẹ̀lẹ̀. nítorí náà ẹ rẹ ara yín sílẹ̀ lábẹ́ ọwọ́ ọlọ́run tí ó lágbára yóò gbé yín ga ní àkókò tí ó bá wọ̀ ẹ kó gbogbo ìpayà yín tọ̀ ọ́ lọ nítorí ìtọ́jú yín jẹ ẹ́ lógún ẹ ṣọ́ra ẹ dira yín gírí èṣù tí í ṣe ọ̀tá yín ń rìn kiri bíi kìnìún tí ń bú ramúramù ó ń wá ẹni tí yóò pa jẹ ẹ takò ó pẹ̀lú ìgbàgbọ́ tí ó dúró gbẹ́ngbẹ́ng kí ẹ mà pé àwọn onígbàgbọ́ ẹgbẹ́ yín jẹ irú ìyà kan náà níwọ̀n ìgbà tí wọ́n wà nínú ayé. No ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ ọlọ́run tí ó ní gbogbo orí ọ̀fẹ́ òun tí ó pè yín sínú ògo rẹ̀ ayérayé nípasẹ̀ Kristi yóò mú yín bọ̀ sípò yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò sì tún fi ẹsẹ̀ ìgbé ayé yín múlẹ̀ òun ni agbára wà fún láéláé àmín sílífánù ni ó bá mi kọ ìwé kúkúrú yìí sí yín mo ka sílífánù yìí sí arákùnrin tí ó ṣe é gbẹ́kẹ̀lé mo ń rọ̀ yín mo tún jẹ́rìí pé oore ọ̀fẹ́ ọlọ́run tòótọ́ nìyí ẹ dúró lórí ohun tí mo kọ ìjọ tí ọlọ́run yàn ẹlẹgbẹ́ yín tí ó wà ní bábílónì kí yín bẹ́ẹ̀ náà ni máàkù ọmọ mi ẹ fi ìfẹnukonu ìfẹ́ kí ara yín kí àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ti Kristi.